mẹ́kọ̀ọ̀pù ẹ̀ kan dà ṣé wọn náà la lélẹ̀ kan. èmi la lélẹ̀ kan. ọ̀yà wa mọ̀ nílẹ̀ lọ. ọ̀gá ẹ̀rẹ̀ ọ̀gá. ó bẹ̀rẹ̀ lóṣèlú ló fa kìsì. Eh, alábẹ̀ náà ò sì ṣe ìgbà wọn bá rí pé àjọ ìfúnpọ̀ andrew ṣe ṣe nínú ìlú.

bọ́ọ̀lù six six eight am master shop six am ìjẹ́pọ̀. ṣáà bẹ̀rẹ̀ dáa yọ. ẹjọ́ o action. eré àfàdà ẹ̀mẹ́nu àdìmẹ́rù bàbá ṣùgbọ́n. Ah. ó tiẹ̀ lè fún gbẹ̀dà lójú rẹ̀ kí tó fi yẹnà gan èrò ọ̀dàgbà òdògbò wọ́n dàgbà òun tó gbogbo ogun tó ti sẹ́ ò lè gbérí mọ́. ìgbérí wẹrẹ. ẹ ọ̀rọ̀ mi ti bá ọ̀dà lérí àbúrò mi gbẹ̀ngà gbẹ̀ngà gbẹ̀ngà sígù. ẹ̀yin ọmọ mi ẹ̀yin èèyàn mi sígù ọwọ́ rí. ẹ lóòótọ́ bá ti wí náà. ìjayà ìjayà gbogbo ilẹ̀ ti jẹ́ kọ̀ọ̀kan ọ̀kadì ọjà yàtọ̀ gbẹ̀ngà wọ́n tún pé bọ́bọ́ ọ̀làdèbù ọmọ àdúgbò ìlú wa ọmọ àdúgbò ìlú wa ọmọ ṣùgbọ́n bí wọ́n ti wí lójú ẹ̀yìn ọmọ líle yìí mo sì ń fojú kan ọmọ líle ńlẹ̀ yìí tó ní láárí tó lóòótọ́ tó ní bọ̀wọ̀ tí ò mólè mọ́lẹ̀ tí ò jàgùdà kò oníjìbìtì ìrèé o gbẹ̀ngà ìkúrọ́mọ òun bá rojú ẹ kọ́kọ́ kọ́kọ́ kó di ọ̀dà wò kó di ọ̀ ìjà tí òun àtọmọ mi ń jà ni mo wá ṣìpẹ́ fẹ́mi bẹ́ẹ̀ ni ẹnu mi bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́bí fẹ́mi ọmọ bọ́ máa ní ìlú èmi náà mo bì ọmọ àti bọ́ọ̀ bẹ́ẹ̀ bùsì ọ̀nìyàn ẹ̀yin lẹ́bí fẹ́mi èmi ni o èmi ni o ṣe sùúrù ṣe sùúrù wo ọ̀rẹ́ ńlá lẹ́kùnrin rẹ̀ bá mọ̀mọ́ sí ẹ̀ẹ́dọ̀ rẹ̀ kẹ́yìn náà ni o ọ̀pọ̀ báwáṣe wọ́n ní omi àdúgbò ọ̀yẹ́ ó dà ọ̀yẹ́ ó tòrò ṣùgbọ́n ọmọ yìí ń kẹsẹ̀ ẹ̀ bọ̀ wọ́n ń kẹsẹ̀ ẹ̀ bọ̀ ẹ̀dá kòkòrò lọ́gbẹ̀ kẹwò gbógun bá ń bọ̀ lókèrè kápá yín ó lè ka ẹ̀ ṣera yín lọ́kàn mọ́kànlélógún kò ṣẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ à kò fi àwọn aráàlẹ̀ mi ẹ̀jẹ̀ wo lọ́rí wọn lájà àwò òwò ilé olè lóṣù mẹ́rin olè tọ̀ lórí àgbà lórí ẹ̀mí mú rùkú wá káyà ṣègùn àti rúkà jáyà rúkà jáyà ọ̀tán àwọn ajó kọ́ tó yà ọ̀ṣọ́ ọmọ máa sọ̀rọ̀ ẹ lọ máa sì gbẹ̀mí lọ. Alaye tí bàbá kàn sí pé ìjọba bá yín sọ̀rọ̀ kọ́ kébì náà ni mo lè bá yín sọ̀rọ̀ ara mi ò mi ò gbé mú o. àwọn orin fẹ́ wọ ọgbẹ́ mú ọgbẹ́ mú ọgbẹ́ mú ọgbẹ́ orí pa ọgbẹ́ mú èdè mo gbé mú òkè ẹ̀mọ́ mi mú. ẹ ẹ ẹ gbé mú ọgbẹ́ mú ọgbẹ́ mú ọgbẹ́ mú. ṣé àwọn ọmọ yìí bó ṣe ń lọ náà. bàbá mo mọ̀ ah! sẹ́ẹ̀ mo mọ̀. èmi ọba ń gbogbo ṣé bàbá mo mọ̀ sẹ́ẹ̀ ó yé mi. aláti ṣìpẹ̀ fún náà ni wọ́n á fi lu bàbá lọ. àlàyé ẹ̀ ní kí àwọn tí òkú lọ́mọ ẹ̀ ń pẹ́ ṣáàmù. Ogun tó lọ bá mi jà láàs bàbá. Ọmọ àṣeyẹ. Ogun tó bá mi jà láàs. Ah! Ọlọ́run ní kí iṣẹ́ wà lára ọmọ mi. Thank you. Thank you. Nice one. What's your huh? 85. Sorry. Sorry. Toma.

ó sì fi kan sí. ní kúròsì. ẹ ẹ tó dé dé. ní kúròsì. mọ́nìyà mọ́nìyà lẹ́sọ̀ lẹ́sọ̀ mọ́. eré àbàdà àgbẹ̀mẹ́rù bàbá ṣùgbé. bẹ́ẹ̀ni mi bá ní ìwé wọ́n ṣe àti wọ́n lọ gba ìlú ìgbà mẹ́wàá ní ìgbà mẹ́wàá ní ó dìbò wò bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàgbà dé orí ẹ dákun ọmọ yín kì í ní ìfẹ́ bá mi ṣe ga gbẹ̀ngà àti fowókàn ló kọ mi ẹni bá mọ ìrọ̀rùn dàpọ̀ apá lọ́wọ́ tó ń lọ kò dé ni ó ní àwọn òṣèlú ìta sóbólù láti láti ní wọn ní orú mọ́tò àti mọ́tò ní sóbólù ọlọ́run sì pé ní wọn bá rú wa láyé àti abẹ́ẹ̀fẹ́ rẹ̀ sọ wọ́n dá lérí ìjà tí wọ́n àti ìfẹ́ mi ìjà ìjọba ìjọba

bàbá ìwà ló náà ẹ̀ ń bẹ̀bẹ̀ ó ní ewé. ẹ ẹ pé owó ìwé náà wá sọ̀rọ̀. Ṣé ìlò dọ́gbọ̀n ẹ ti mú lára yá? kò gbádùn délẹ̀ èyí gbogbo wa tún máa ṣe bí ọ̀ọ́ stiroli nínú ògbé lẹ́nu tó dẹ́wò stiroli pick up let's go action láti gbọ́ nígbà àwọn àgbà ọba pẹ̀tù sí alọ́kàn ládùúgbò wọn ní ní àdúgbò tòrò ní kí irú o tó di òní ń tọ́ ọgbọ́dọ̀ ra ọmọ ẹ̀ wọ́n yìí ẹ mọ̀ wá fẹ́ kí wọ́n bá igbó rè ló ọlọ́run ẹ máa gbọ́ o èdè àtẹ̀jà yìí wọ́n ní àwọn ànábì ọlọ́run kan wọ́n sọ̀tà ju èdè túbọ̀ ọlọ́run dáa ju ọ̀rọ̀ wà wẹ́ ọ̀ ní ajínigbádùn ayé rẹ̀ kí ẹgbẹ́ ẹni bá ọ sọ̀rọ̀ ẹni múlù wá. Bàbá àgbẹ̀ ọmọ ń bẹ ládùúgbò wa. Ìjà ya nù. Ó kọ́ ti yá ọ̀sán. Sọ́ọ̀sán owó èlò fún wa. Aláì, aláì, aláì. Gáàlì kejì, ọlọ́dún tó ti bẹ́ẹ̀ sáré. Ìjà rí kìí wọ́n mọ̀ pé mo lè wo súnmọ́ inú olùgbà yìí ìlú òwe tí wọ́n bá mi ló wá bá mi aláyẹ ẹ̀ka ẹ̀ ní bí inú mi àbátí òbí àbátí òbí ní ọmọ ẹ̀kọ́ ìjọjọ bàbá àmọ̀ fẹ́fẹ́ mi fọ́ ọ́n àmọ́ a máa pọ̀ ìṣiṣẹ́ inú náà jẹ́ má bìí jù aláyẹ lẹ́nu iṣẹ́ ti ti gbowó mi ó ọmọ ọbẹ̀ ọkẹ́rù jáde ni tí wọ́n yẹ kí mo ti ṣiṣẹ́ sára àwọn ọmọ ni iṣẹ́ ti wà wọn ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì ní wọ́n kàn jọ́nà wọn ni ìbí àti kú sí àwọn ní bàbá òkú wà ní ara èmi ọba ní gbogbo sọmọlú dálé. aláàlú rẹ ṣé kì í má tẹ̀ kí ṣe pé mi rọ́jò ọmọdékùnrin yóò ṣe ń gbọ́ tí a bá fẹ́ rí ọmọ líle tá àgbàdo ládùúgbò òun ni kì í kúrọ́ kì í jalè wọ́n lọ́tí mímu rẹ̀ gan òtún tó lóòótọ́ kó sí kò fẹ́ràn jìbìtì wọ́n bá rán jìbìtì ó lè pé wọ́n gbé lápá títẹ wọ́n fìdí ẹ̀ jálẹ̀ kí làwọn anífẹ́ wẹ̀ ládùúgbò sí máa bá a sọ̀rọ̀ lọ. aláìní òkú emu àwọn máa ní òkú emu òkú emu pick up pick up. and action. aláì ẹ̀ka àwọn ọmọ mi ò gbé mu ọlọ́run. àwọn ọmọ ògbé mu ó gbé mu wọn lọ gbé mu èyí ẹ padà ó gbé mu yáàlì kì yáàlì kì múbà ẹ bàbá ṣe ọmọ ilẹ̀ gbé mu bàbá ṣe bàbá ṣe ọmọ ilẹ̀ gbé mu àwọn ní àwọn ẹ sọ pé àwọn ẹ jẹ jẹmú ẹ ẹ ti jẹmú ẹ bàbá ṣe ló wà ní jẹmú ẹ ah, bàbá ṣe bàbá ṣe and action ọmọ ilẹ̀ ó gbé mu. Okay. And action. Ah! Ó ṣe ní ọgbẹ́mu. Wọ́n lọ ọgbẹ́mu ògbóni. Abáṣuwe. Ọmọ ẹ̀rọ gbẹ́mu. Ọgbẹ́mu gẹ̀ẹ́sì. Wọ́n lè sọ́kọ́ fún ẹ̀dá. Eré apájà ẹ̀ka ìṣòro bí èwe ló mú ọ. Àtọ̀wọ̀ ọ̀nà ọ̀run fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ìbára ẹ̀dá tọ̀hún lórí kí n lè fi ẹ̀. Mo mọ́ ọmọ wá sí pẹ̀lú gbẹ́mu wọ́n jẹ mú ẹ̀kọ́ oníṣẹ́ wọn jẹ mú ẹ̀yìn wọ́n jẹ mú ìwọ àti ayé àti ṣe ó máa bá wọn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 tí gbogbo yín mọ̀ sí Nikki ọmọ ghetto mo wà ní orí set ọba Ṣómólú as produced and directed by Yomi Fabiyi Ìbẹ̀ṣẹ̀ nìkòròdú láti ń ya eléyìí this story is a relatable story eh, because Ṣómólú gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú Ṣómólú àwọn supremacy tó wà nínú Ṣómólú eh, versions oríṣiríṣi tó wà nínú Ṣómólú òun là ń depict nínú eléyìí so role tẹ́mi play is rookie giant one of ọmọṣọmọlú ni ó ti yẹyin bọ ṣẹ́rìtì tiẹ̀ akọni obìnrin tá a dẹ̀ ti rí mi ẹ̀ rí mi rí akọni kò síbi tí bá dé ẹ máa fíìlì ẹ̀ ṣé wàá rí ṣe eléyìí ń ta fi ń ṣe ó yàtọ̀ o cameras méjì là ń lò à ń lo drone à ń lo tracker à ń lo slider à ń lo every equipment tó tó tó tó tó dángájíá là ń lò lórí sẹ́ẹ̀tì adẹ̀ láwọn òṣèré oríṣiríṣi tó ṣe jàǹkànjàǹkàn lórí film production yìí a ní eh, Malaika Aláyélúwà wọ́n wà lórí sẹ́ẹ̀tì yìí a ní lẹ́gẹ́ lẹ́gẹ́ mi òun náà wà lórí sẹ́ẹ̀tì yìí èmi fúnra mi Jigan bàbá ọjà òun náà wà lórí sẹ́ẹ̀tì yìí ọ̀pọ̀ Yọ̀mí fúnra rẹ̀ náà òun náà wà lórí sẹ́ẹ̀tì yìí ọ̀pọ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo actors a ní baba Suwe a ní baba ọlọ́fà ná a ní Paso Poli everybody ló wà lórí sẹ́ẹ̀tì èrò pọ̀ gan o tíṣẹ́ yìí wá jáde ẹjọ́ ẹ má hesitate láti wò ó torí pé iṣẹ́ iṣẹ́ la ṣe síbẹ̀ o ẹ ṣàrìbọ̀ ẹ ṣe mí mo tún kọ́la alábẹ́ mẹ́ta sókè lè mọ̀ pé iṣẹ́ la ṣe mo tún ta nǹkan sọ́rùn wàhálà ṣe ìpọ̀ gan kọ́ lọ́njọ́ kó fi ṣẹ́yìn wá ni o thank you so much ó yá ọgbọ́n fans ní kí mo kí ogbó yín ẹ ṣáà mọ̀ èmi ọmọ yín ní kí ọmọ ghetto ó ti yẹ ìwà ṣe máa ń ṣe náà nìyẹn ó ti yẹ ìyẹn lè tí yàtọ̀ sọmọ ghetto fi ṣàgà o tó mí ìlú títì ọba ṣomólélé ìdí tó bá ti jáde ẹ̀rọ òwò ẹ ti yẹ yín kò ní bàjẹ́ fílẹ̀. thirty go and action. Thank you. <coughs> ọmọ fẹ́mi ẹ jẹ mọ́ ẹ bọ̀ at the same time kí o lè lọ́wọ́ mú o láwọn òòlù lẹ́yìn kan tó yẹ pé àwọn náà ní màmá àwọn ní bàbá ráyè jẹ mọ́ bọ̀ àlùkò bẹ̀ sí gbàgà sí wọn lórí dé gbogbo ìwọ ọkọ mi balẹ̀ gbàgà ọkọ mi mo ti sìn wọ́n jí lọ àwọn àná lòun yẹ wọ́n láti jẹ bàtà àwọn wọ́n jẹ nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ mi ẹ̀ wọ́n láti jẹ bàtà wọn ẹgbẹ́ àwọn àgbàlagbà ti wá wọn ní ká jẹ́

sí bàbá fẹ́ mi. ẹ̀gbọ́n mi ló bí ẹ̀gbọ́n mi yà rẹ̀. ẹ̀yẹ fi kú. ẹ̀rẹ̀ wá bí. Èmo ju ẹ̀tọ́ yẹ kọ́ ní ìdá. Tó bá mú bàbá sọ̀rọ̀ ló fi kí èmi ti gbọ́ o, iṣẹ́ mo ní ìlú ọdún mo ti mọ̀. Àwọn fẹ́ mi ẹ fọ́ ń bọ̀. Ń dá parí náà nù lẹ́yìn méjèèjì lásọ rẹ̀ láti lè gbádùn àdúgbò yìí. òwe omi orí pé omi ẹ ìbálẹ̀ mi máa sọ̀rọ̀. Rárá ìwé lámì dá sí toró àwùjọ àwọn àgbà lóde àdúgbò ìṣòro ìlú dà. Lọ́lọ́dẹ òní. Wọ́n orí wọ́n dá orí ẹ̀. Wọ́n ti dá wọ́n tẹ̀lé. Wọ́n dá orí ẹ̀. Ọkọ tẹ̀sí bọ́. Ẹ jọ̀ọ́. Action kẹsì wọn tara bọ kò síbi tí wọn ti lórí àdúgbò bá dàrú ìlànà kò gbé àwọn àgbà ayé bá dojú àgbàbàdé àìmọ̀ wàá wọ̀ gbogbo tí a yẹn ni ó ní ọ̀pá wọn máa kan ló ni wọ́n máa ń mú ẹ má jẹ́ ìdíje láti wọ́n ní ṣọ́ba sí ìrèké tí wọ́n bá ń mú ní ìtura. Àwọn ọmọ fẹ́ mi ẹ fọ́ọ̀mù lọ́la, ṣèbí tí mo ti gbowó, ẹ wà lọ́wọ́ abẹ́sí ẹ wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn olùkẹ́rù jáde bẹ̀rẹ̀ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí pé wọ́n ah, ẹ̀yin ọgbọ́n wọn ti sọ ni ó pé ẹ̀yin náà mo kókó pé. tí wọ́n ṣe wà ní orí èdè bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀sẹ̀ wí kókó aláàbí mọ̀ orí ọ̀tọ̀ tó tó tó tó ṣe fún wọ́n tọ́ tẹ̀sẹ̀ dé tọ́ wá tó wọ̀nà ọ̀run bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kí ló mú ọ bàbá àdúgbò yìí. wọ́n kàn ń wo ẹ̀kọ́

<laughs> oh my goodness. Thanks, Angel. Yeah, yeah, yeah,